ìwé kejì Pọ́ọ̀lù sí Tímótì Tímótì kejì orí kìíní. èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ó wà nínú Kristi Jésù èmi ni mo ń kọ ìwé yìí sí Tímótì àyànfẹ́ ọmọ mi kí oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa wà pẹ̀lú rẹ nígbà tí mo bá ń rántí rẹ nínú àdúrà mi tọ̀sán tòru èmi a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mò ń sìn pẹ̀lú ẹ̀rí ọkàn mímọ́ gẹ́gẹ́ bí àwọn baba ńlá mi ti ṣe nígbà tí mo bá rántí ẹkún tí o sun a dàbí kí n tó rí ọ kí ayọ̀ mi lè di kíkún mo rántí ìgbàgbọ́ rẹ tí kò lẹ́tàn tí ó kọ́kọ́ wà nínú lóìsì ìyá ìyá rẹ àti nínú inú ìsì ìyá rẹ tí ó sì dá mi lójú pé ó wà nínú ìwọ náà. Ìdí nìyí tí mo fi ń rán ọ létí pé kí o máa ru ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run sókè tí a fi fún ọ nípa ọwọ́ mi tí mo gbé lé ọ lórí. Nítorí kì í ṣe ẹ̀mí ojo ni Ọlọ́run fún wa bí kò ṣe ẹ̀mí agbára àti ti ìfẹ́ àti ti ìkóra ẹni ní ìjánu. Nítorí náà má ṣe tijú láti jẹ́rìí fún Olúwa wa tàbí fún èmi tí mo wà lẹ́wọ̀n nítorí rẹ̀ ṣùgbọ́n gba ìjìyà tìrẹ nínú iṣẹ́ ìyìnrere pẹ̀lú agbára Ọlọ́run tí ó gbà wá là tí ó pè wá láti ya ìgbé ayé wa sọ́tọ̀ kì í ṣe pé ìwà wa ni ó dára tó bẹ́ẹ̀ tí ó fi pè wá ṣùgbọ́n ó pè wá gẹ́gẹ́ bí ètò tí òun fúnra rẹ̀ ti ṣe àti nípa oore ọ̀fẹ́ rẹ̀ tí ó fi fún wa nípasẹ̀ Kristi Jésù láti ayérayé ètò yìí ni ó wá hàn kedere nísinsìnyí nípa ìfarahàn olùgbàlà wa Kristi Jésù tí ó gba agbára lọ́wọ́ ikú tí ó mú ìyè àti àìkú wá sínú ìmọ́lẹ̀ nípa ìyìn rere Ọlọ́run yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì àti olùkọ́ni ìdí nìyí tí mo fi ń jìyà báyìí ṣùgbọ́n ojú kò tì mí nítorí mo mọ ẹni tí mo gbẹ́kẹ̀lé ó sì dá mi lójú pé ó lè pa ìṣúra tí mo fi pamọ́ sí i lọ́wọ́ mọ́ títí ọjọ́ ńlá náà di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yẹ tí ó ti gbà láti ọ̀dọ̀ mi mú pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ó wà nínú Kristi Jésù pa ìṣúra rere náà mọ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tí ó ń gbé inú rẹ o kò ní ṣàìmọ̀ pé gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè Asia ti sá kúrò lọ́dọ̀ mi tí ó fi mọ́ Fúgẹ́lúsì àti Hemogenesi kí olúwa ṣàánú ìdílé onísìfọ́rọ́ọ̀sì kò ní iye ìgbà tí ó ti tù mí nínú nínú ìṣòro mi kò ti pé ẹlẹ́wọ̀n ni mí nígbà tí ó dé róòmù ó fi ìtara wá mi kàn ó sì rí mi kí olúwa jẹ́ kí ó lè rí àánú rẹ̀ gbà ní ọjọ́ ńlá náà iṣẹ́ ìránṣẹ́ tí ó ṣe ní éfésù kò ṣe àjèjì sí ìwọ alára. Tímótì kejì orí kejì. Nítorí náà, ìwọ ọmọ mi, jẹ́ kí oore ọ̀fẹ́ tí ó wà nínú ìdàpọ̀ pẹ̀lú Kristi Jésù sọ ọ́ di alágbára. Àwọn ohun tí o gbọ́ láti ẹnu mi níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ni kí o fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́, àwọn tí ó tó láti kọ́ àwọn ẹlòmíràn. Farada ìpín tìrẹ nínú ìṣòro gẹ́gẹ́ bí ọmọ ogun Kristi Jésù kò sí ọmọ ogun tí ó wà lẹ́nu iṣẹ́ tí ó gbọ́dọ̀ tún tojú bọ àwọn nǹkan ayé yòókù àníyàn rẹ̀ kan ṣoṣo ni láti tẹ́ ọ̀gágun rẹ̀ lọ́rùn kò sí ẹni tí ó bá ń súré ìje tí ó lè gba èrè àfi bí ó bá pa òfin ilé ìje mọ́ àgbẹ̀ tí ń ṣiṣẹ́ lóko ni ó kọ́ ní ẹ̀tọ́ sí ìkórè oko gba ohun tí mò ń sọ̀rọ̀ olúwa yóò jẹ́ kí ìtumọ̀ rẹ̀ yé ọ lẹ́kùnrẹ́rẹ́ rántí jésù kristi tí a jí dìde kúrò nínú òkú tí a bí nínú ìdílé Dáfídì ìyìn rere tí mò ń wàásù nìyí nínú iṣẹ́ yìí ni mo ti ń jìyà títí mo fi di ẹlẹ́wọ̀n bí ọ̀daràn ṣùgbọ́n kò sí ẹni tí ó lè fi ẹ̀wọ̀n de ọ̀rọ̀ Ọlọ́run nítorí náà mo farada ohun gbogbo nítorí àwọn àyànfẹ́ kí àwọn náà lè rí ìgbàlà tí ó wà nínú Kristi Jésù pẹ̀lú ògo tí ó wà títí láé òdodo ọ̀rọ̀ nìyí pé bí a bá bá a kú a ó wà láàyè pẹ̀lú rẹ̀ bí a bá faradà a ó bá a jọba bí a bá ṣẹ̀ ẹ́ òun náà yóò ṣẹ̀ wa bí àwa kò bá tilẹ̀ ṣe é gbẹ́kẹ̀lé òun ṣe é gbẹ́kẹ̀lé nígbà gbogbo nítorí òun kò lè tan ara rẹ̀ jẹ máa rán àwọn èèyàn létí nípa nǹkan wọ̀nyí kìlọ̀ fún wọn níwájú Ọlọ́run pé kí wọ́n má máa jiyàn lórí oríṣiríṣi ọ̀rọ̀ tí kò wúlò tí sì máa da àwọn tí ó bá gbọ́ lọ́kàn rú sa gbogbo ipá rẹ láti ṣe ara rẹ ní ẹni tí ó yege níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí oníṣẹ́ tí kò ṣe ohun ìtìjú pamọ́ tí ó ń sọ ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ yẹra fún àwọn ọ̀rọ̀ asán àti ọ̀rọ̀ ìsọkúsọ nítorí àwọn tí wọ́n fẹ́ràn irú ọ̀rọ̀ wọ̀nyí túbọ̀ ń jìnnà sí ẹ̀sìn Ọlọ́run ni ọ̀rọ̀ wọn dàbí egbò rírùn tí ó ń kẹ̀ síwájú irú wọn ni Ẹmẹ́níù àti Fílétù àwọn tí wọ́n ti ṣìnà kúrò nínú òtítọ́ tí wọ́n ń sọ pé àjíǹde tiwa ti ṣẹlẹ̀ tí wọ́n ń mú kí gbàgbọ́ ẹlòmíràn yẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti fi ìpìlẹ̀ yìí lélẹ̀ tí ó dúró gbẹngbẹng àkọlé tí a kọ sára èdìdì tí ó wà lára rẹ̀ nìyí Ọlọ́run mọ àwọn ẹni tirẹ̀ àti pé gbogbo àwọn tí ó bá ń pe orúkọ Olúwa ní láti kúrò nínú ibi kì í ṣe àwọn ohun èlò wúrà àti ti fàdákà nìkan ni ó wà nínú ilé ńlá àwọn nǹkan tí wọ́n fi igi àti amọ̀ ṣe wà níbẹ̀ pẹ̀lú à ń lo àwọn kan fún nǹkan pàtàkì à ń lo àwọn mìíràn fún ohun tí kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ yóò di ohun èlò tí ó níye lórí tí a yà sọ́tọ̀ tí ó wúlò fún baálé ilé yóò di ẹni tí ó ṣetán láti ṣe oríṣiríṣi iṣẹ́ rere yẹra fún àwọn ìfẹ́kúfẹ́ ọ̀dọ́ máa lépa òdodo àti ìṣòtítọ́ ìfẹ́ àti àlàáfíà pẹ̀lú àwọn tí ó ń ké pe olúwa pẹ̀lú ọkàn mímọ́ má bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ òmùgọ̀ àti ọ̀rọ̀ òpè rántí pé ìjà ni wọ́n ń dá sílẹ̀ ìránṣẹ́ olúwa kò sì gbọ́dọ̀ jà ṣùgbọ́n ó ní láti máa ṣe jẹ́jẹ́ sí gbogbo ènìyàn kí ó jẹ́ olùkọ́ni rere tí ó ní ìfaradà kí ó fi ìfarabalẹ̀ bá àwọn tí ó bá lòdì sí i bóyá Ọlọ́run lè fún wọn ní ọkàn ìrònúpìwàdà kí wọ́n lè ní ìmọ̀ òtítọ́ kí wọ́n lè bọ́ kúrò nínú tàkúté Sátánì tí ó ti fi mú wọn láti máa ṣe ìfẹ́ rẹ̀. Tímótì kejì orí kẹta kí ó máa yìí pé àkókò ìṣòro ni ọjọ́ ìkẹyìn yóò jẹ́ nítorí àwọn ènìyàn yóò wà tí ó jẹ́ pé ara wọn àti owó nìkan ni wọn ó fẹ́ràn wọn ó jẹ́ oníhàlẹ̀ onígbéraga àti onísọkúsọ wọn yóò máa ṣe àfojúdi sí àwọn òbí wọn wọn ó jẹ́ aláìmoore aláìbọ̀wọ̀ fún Ọlọ́run onínú burúkú akọ̀mọ́gbẹ̀bẹ̀ abanijẹ́ àwọn tí kò lè kó ara wọn ní ìjánu òǹrorò àwọn tí kò fẹ́ ohun rere ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tí ó jọ ara wọn lójú púpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn fàájì dípò kí wọ́n fẹ́ràn Ọlọ́run ní òde ara wọ́n dàbí olùfọkànsìn ṣùgbọ́n wọn kò mọ agbára ẹ̀sìn tòótọ́ ìwọ jìnnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ara wọn ni àwọn tí máa ń tọ́jú lékiri tí wọ́n máa ń ki àwọn aṣiwèrè obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin tí ìwà ẹ̀ṣẹ̀ ti wọ̀ lẹ́wù tí wọ́n ń ṣe oríṣiríṣi ìfẹ́kùfẹ́ àwọn obìnrin wọ̀nyí ń kọ́ ẹ̀kọ́ nígbà gbogbo síbẹ̀ wọn kò lè ní ìmọ̀ òtítọ́ bíi jánésì àti jámbérésì ti tako mòósè bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọ̀nyí tako òtítọ́ orí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ti kú a sì ti sá wọn tì ní ti ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò lè máa bá irú ìwà bẹ́ẹ̀ lọ títí nítorí pé ìwà wèrè wọn yóò hàn kedere sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ti jánésì àti si ti hàn ṣùgbọ́n ìwọ ní tìrẹ ó ti tẹ̀lé ẹ̀kọ́ mi àti ọ̀nà ìgbé ayé mi ète mi àti ìgbàgbọ́ mi sùúrù mi ìfẹ́ mi àti ìfaradà mi nínú inu nínú irú ìyà tí ó bá mi ní Áńtíókù ní Ikonioni ní Lísítíríà àti oríṣiríṣi inúnibíni tí mo faradà olúwa ni ó yọ mí nínú gbogbo wọn wọn yóò ṣe inúnibíni sí gbogbo ẹni tí ó bá fẹ́ gbé ìgbé ayé olùfọkànsìn gẹ́gẹ́ bí onígbàgbọ́ inúnibíni ní láti dé sí wọn ṣùgbọ́n yóò túbọ̀ máa burú sí i ni fún àwọn ènìyàn burúkú àti àwọn ẹlẹ́tàn wọn yóò máa tan ènìyàn jẹ ènìyàn yóò sì máa tan àwọn náà jẹ ṣùgbọ́n ìwọ ní tìrẹ dúró gbaingbain nínú àwọn ohun tí o ti kọ́ tí ó sì dá ọ lójú rántí ọ̀dọ̀ àwọn ẹni tí o ti kọ́ wọn nítorí láti ìgbà tí o ti wà ní ọmọdé ni o ti mọ ìwé mímọ́ tí o lè sọ ọ́ di ọlọ́gbọ́n tí o fi lè ní ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run ó sì wúlò fún ẹ̀kọ́ fún ìbáwí fún ìtọ́sọ́nà fún ìlànà nípa ìwà òdodo kí ènìyàn Ọlọ́run lè jẹ́ ẹni tí ó pé kí ó múra sílẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ rere. Tímótì kejì orí kẹrin mò ń kìlọ̀ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù tí ó ń bọ̀ wá ṣe ìdájọ́ àwọn alààyè àti àwọn òkú mò ń kì ọ nílọ̀ nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀ wàásù ọ̀rọ̀ náà tẹnumọ́ ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ máa báni wí máa gbani níyànjú máa gbani nímọ̀ràn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí ó yẹ kí ẹni tí yóò bá kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ dáradára ní. àkókò ń bọ̀ tí àwọn ènìyàn kò ní fẹ́ fi etí sí ẹ̀kọ́ tí ó yè ìfẹ́kúfẹ́ ti ara wọn ni wọn yóò tẹ̀lé tí wọn yóò kó àwọn olùkọ́ tira tí wọn yóò máa sọ ohun tí wọ́n máa ń fẹ́ gbọ́ fún wọn wọn ó di etí wọn sí òtítọ́. Si tàhésọ ti ara wọn ni wọn yóò máa gbọ́ ṣùgbọ́n ìwọ ní tìrẹ fi ara balẹ̀ nínú ohun gbogbo farada ìṣòro ṣe iṣẹ́ ìyìn rere má fi ohunkóhun sílẹ̀ láì ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ ní tèmi àti fi mí rúbọ ná àkókò àti fi ayé sílẹ̀ mi fẹ́rẹ̀ tó mo ti ja ìjà rere mo ti dé òpin eré ìje náà ní ìsinsìnyí adé òdodo náà wà nílẹ̀ fún mi tí olúwa onídàájọ́ òdodo yóò fún mi ní ọjọ́ náà èmi nìkan kọ́ ni yóò sì fún yóò fún gbogbo àwọn tí wọ́n ń fi tìfẹ́tìfẹ́ retí ìfarahàn rẹ̀ sa gbogbo ipá rẹ láti tètè wá sọ́dọ̀ mi Démásì ti fi mí sílẹ̀ nítorí ó fẹ́ràn nǹkan ayé yìí ó ti lọ sí Tẹsalóníkà Kírẹ́sẹ́ńsì ti lọ sí Galatia Títù ti lọ sí Dálímátíà lúùkù nìkan ni ó kù lọ́dọ̀ mi mú máàkù lọ́wọ́ bí o bá ń bọ̀ nítorí ó wúlò fún mi bí ìránṣẹ́ mo ti rán tukikusi lọ sí éfésù nígbà tí o bá ń bọ̀ bá mi mú agbádá tí mo fi sọ́dọ̀ kápù ní tíóríàsì bọ̀ bá mi mú àwọn ìwé mi náà bọ̀ pàtàkì jùlọ àwọn ìwé aláwọ̀ mi alẹ́kisándérù alágbẹ̀dẹ bàbá fi ojú mi rí nǹkan olúwa san ẹ̀san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ kí ìwọ náà ṣọ́ra lọ́dọ̀ rẹ̀ nítorí títa ni ó ń tako àwọn ohun tí à ń sọ nígbà tí mo ní láti jà fún ara mi ní ẹ̀kínní kò sí ẹni tí ó yọjú láti gbèjà mi gbogbo wọn ni wọ́n fi mí sílẹ̀ kí ọlọ́run má kà sí wọn lọ́rùn ṣùgbọ́n olúwa dúró tì mí ó fún mi lágbára tí mo fi wàásù ìyìn rere lẹ́kùnrẹ́rẹ́ gbogbo àwọn tí kìí ṣe Júù fi gbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe bọ́ lẹ́nu kìnìún Olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ burúkú gbogbo yóò sì gbà mí sínú ìjọba rẹ̀ ní ọ̀run tirẹ̀ ní ògo láé àti láéláé àmín kí Prisila àti Akuila àti ìdílé Onísífóróòsì Erasitu ti dúró ní Kọ́ríńtì mo fi Tírófímùsì sílẹ̀ ní Mílétù pẹ̀lú àìlera sa ipá rẹ láti wá kí ó tó di àkókò òtútù yúgúlósì kí ọ àti kúdẹ́sì línọ́sì kíláúdíà àti gbogbo àwọn arákùnrin kí olúwa wà pẹ̀lú ẹ̀mí rẹ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo yín.